ìbànújẹ́ mà ní kí májèsí tójú ìyá rẹ̀ rọ̀rùn alákejì ọ̀gá àgbà iléeṣẹ́ nnpcl Mele Kyari pàdánù ọmọ rẹ̀ obìnrin báyìí ọ̀gá àgbà iléeṣẹ́ nnpcl Mele Kyari ti pàdánù ọmọbìnrin rẹ̀ ìròyìn sọ pé ọjọ́ ẹtì ọjọ́ kọkànlá oṣù kẹwàá ni ọmọbìnrin náà kú lẹ́ni ọdún márùndínlọ́gbọ̀n nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ nnpcl fi síta ní ojú òpó instagram wọn ní alẹ́ ọjọ́ ẹtì ni wọ́n ti kéde pé ààrẹ bọ́lá ahmed tinubu bá Kyari kẹ́dùn ikú ọmọ ọ̀hún bákan náà ni àtẹ̀jáde náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé Fatima kú lẹ́yìn tó ṣe àìsàn fún ìgbà pípẹ́ wọ́n ti sin òkú rẹ̀ ní ìlú Àbújá ní ìbámu pẹ̀lú ìlànà ẹ̀sìn Islam lára àwọn tó péjú síbi ìsìnkú náà láti bá ẹbí Kyari kẹ́dùn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria náà ṣe sọ ní igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè Nigeria Báyọ̀ Ọ̀nànúgà sọ nínú àtẹ̀jáde pé ààrẹ bá ẹbí ọ̀gá àgbà iléeṣẹ́ NNPCL kẹ́dùn ikú ọmọ wọn ọdún ayọ̀ adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ wisdom yard television